ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ jẹ́ ká pàdé lọ́la ṣó yẹn máa loud gan-an hmm. ẹ dẹ̀ ní láti ní sùúrù gan-an ẹ rí bí àwọn èèyàn ṣe máa ń pawọ́ pọ̀ àti nínú ẹbí àti nínú ará pé nígbà míì tí àwọn èèyàn bá sunkún síta wọ́n kàn máa kúkú gífà ni lọ́wọ́ búlì àwọn ìyàwó àti ìdílé wọn nígbà míì táwọn èèyàn bá sunkún síta ẹ̀gbọ́n ìyàwó tún sẹ́ndì voice note tí mo gbọ́ inú ọ̀rọ̀ tó ń sọ gan kò mọ̀ pé òun ṣì sọ ó ń sọ ó analyse gbogbo ẹni máa play fún yín lọ́la kẹ́ wá wo bí àwọn ọkùnrin ṣe máa ń kú ikú oró nínú ìgbéyàwó pàápàá tán bá lọ bọ́ sí àpapọ̀ owó fámìlì ìyàwó táwọn ọkùnrin yẹn wá rí ọ̀nà àbáyọ ọ̀rọ̀ kíní yẹn gùn gan o but màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ kẹ́yìn abiyamọ wá wo ìṣe nǹkan tí ojú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń rí lọ́wọ́ àwọn obìnrin mi nípa àwọn obìnrin náà ojú wọn ò kí ń rí o ẹ̀yin ni máa fílẹ̀ kẹ́ george kése mo fẹ́ kẹ́yìn abiyamọ pọ̀ lórí show yẹn torí show yẹn máa gùn gan o gbogbo voice note yẹn ni máa play máa play ti ìyàwó máa play tọkọ máa play ti ẹ̀gbọ́n ìyàwó sí ọkọ tó ní ẹ. E, ìgbà tíyàwó ti kúrò nílé nísìnyí tí ọkọ sọ pé òun fà lọ́wọ́ òun lọ́wọ́ ọkọ kó má lọ ṣe nǹkan fún yàwó kẹ wá wo ẹni tí wọ́n fẹ́ sọ di wèrè pé ṣé yàwó náà fẹ́ sọ di wèrè ni àbọ́kọ náà fẹ́ sọ di wèrè láwọn àwọn ẹbí kẹ́bí ọlọ́run má jẹ́ kéèyàn ṣe kò ń gẹ wọn màá plé ẹ̀ fún yín kẹ́ gbọ́ lọ́la i'm telling you ó ṣàdó mo lérò kó gbogbo yín lẹ gbọ́ nǹkan tí ọlọ́pàá sọ nípa Mohbad wàláì mo believe mo believe mo believe analysis yẹn tó dífá fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń self medicate gbogbo ẹ̀yin tẹ máa àlá àwọn tí ò wà competent àwọn tí ò wà qualify pé kí wọ́n kàn fọwọ́ kàn yín bí mo ṣe qualify nílùú yìí ó mà mo mà ní limitation mo mo mà níbi tí mo lè ti iṣẹ́ even registered nurse lè dé pàápàá registered mental health nurse wọn ò máa lè cannonade bíi tàwọn tí wọ́n máa àwọn general nurse ẹ́ eh? ó máa ní iṣẹ́ tí ó máa ní ojú bíi tí wọ́n lè ó ní a ní nǹkan kan tó ń pè ní bíbá tá à ń pè ní control drugs tó yẹ pé wàá ṣe CD check control, drug, uh, eh, control drugs uh, check o ò lè fúnyàn ní control drug láì drug láì jẹ́ pé yàn méjì sign fún pẹ̀lú bó ṣe jẹ́ qualify nurse tó bá ti di wípé control drug ló fẹ́ fúnyàn èèyàn ẹ̀yin méjì lẹ máa sign fún ẹ dẹ̀ máa máa kà á tẹ bá ti tẹ bá ti hand over báyìí lẹ máa máa kà á lẹ máa máa record ẹ̀ nǹkan téèyàn lè avoid kókó pààyàn tú ẹ ẹ ignorant àti àti àti national attitude ẹ nǹkan téèyàn lè avoid kókó pààyàn tú ẹ bẹ́ẹ̀ yẹn eléyìí akọ gbogbo ẹ̀yin tẹ máa ń self medicate lọ́wọ́ ẹlòmíì kò mọ̀ pé parasitamọ́ yẹn gan kò yẹ kóun lò á yes i'm fine darling thank you love. ẹ ẹ̀rí ọmọ mi ló ń chẹ́kàn mi yẹn are you okay bá a ti ò gbúrò mi paracetamol ẹlòmíì á máa lo oògùn kò ní mọ nǹkan tí oògùn tóun lò interact pẹ̀lú kò ní mọ contraindication oògùn tóun lò kò ní lọ kò ní ka side effect oògùn tóun lò ẹ ẹlòmíì wa irú irú penicillin tán náà fún bọ̀bọ̀ yẹn sàbí kí ni mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń wà allergic to it ẹlòmíì ò mọ allergy tóun ní a kò máa lo medication kò ní mọ nǹkan tóun ò gbúdọ̀ lò. ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí nǹkan tí ò yẹ kó pààyàn kó pààyàn o. ẹ ló dáre máa pè ẹ padà mo ń ṣe ṣó lọ́wọ́ nǹkan tí ò yẹ kó pààyàn nígbà mi á pààyàn téèyàn ò bá kára màsíkè. i'm telling you ẹ wo ẹ wo ẹ wo àṣìṣe kékeré yẹn ẹ wo nǹkan ńlá tó gbà lọ́wọ́ aráyé ẹ wo àṣìṣe kékeré yẹn ẹ wo nǹkan ńlá tó gbà lọ́wọ́ aráyé àwọn èèyàn mi ò dẹ̀ tún ní pàpà kọ́gbọ́n nínú pé kọ́ má self medicate ordinary paracetamol tó bá lò ó nígbà tí ò yẹ kó lò ó ó lè gbòdì lára ẹ̀ mi ì lè sọ pé mo jẹ́ nọ́ọ̀sì ń sìnkì níbi tí wọ́n ti ń gun abẹ́rẹ́ kíní kọ̀ọ̀kan kan lọ́ bá wọn gbà kí n lọ́ọ́ máa gun pẹ̀lú bí mo ṣe ṣe ní pin ìlú yìí oníkálukú máa ń ga pin ẹ̀ jẹ́ ni bìkọ́ tó bá gba pin ẹ̀ lọ́wọ́ ayé ẹ̀ bàjẹ́ nìyẹn kò tó lè lo ìjẹ́ kò tó lè gúnyàn lábẹ́rẹ́ ń bì báyìí kò tó kò tó tó bá mọ training téèyàn máa go through kó tó di pé o tiẹ̀ lè handle needle ẹ́ tó bá máa ṣe measurement nǹkan tó máa lo everything a máa ṣe drug calculation a máa ṣe gbogbo ẹ̀ níbí báyìí kó tó pass wàá tún lọ ṣe exam ẹ̀ wàá ṣe online exam wàá ṣe gbogbo ẹ̀ kó tó pass eh? imagine kí auxiliary nurse kó máa fọwọ́ kan irú Mohbad kó máa treat irú Mohbad auxiliary nurse ṣó yẹ kó máa tẹ̀ treat anybody ká ń bèrè tí ọmọ tó ní ògo tó tó yẹn èlò ló fẹ́ kọ̀sẹ̀ láti gbé rẹ̀ lọ sọ́spítù àwọn tó dẹ̀ wá ń bẹ̀ náà wọ́n dẹ̀ aláwọ̀ irú nǹkan báyẹn kó ṣẹlẹ̀ wọn àlá o ẹni tí ò wà qualify kó fọwọ́ kàn ẹ́ irú gbogbo yẹn gan ló yẹ kọ́lọ́pàá kó because ẹ wà ń bẹ̀ nurse tẹ́ rojú ẹ̀ even gbà tá à ń fly gan tá bá wà on board a ní a ní a ní nǹkan tó ń pè ní emergency medical kit EMK tó jẹ́ pé crew ò lè open apart from the first aid kit tí cabin crew lè open títí kọra pilot kò sẹ́ni tó lè open EMK emergency medical kit tó bá ní emergency on board wàá lọ sórí PA wàá lọ announce tó bá tẹ bá ní medical doctor on board pé kàn fi kàn identify ara wọn àwọn medical doctors nìkan náà wà náà lè open emk yẹn wọ́n dẹ̀ máa show id card wọn wọ́n máa present ẹ̀ wọ́n máa ẹ máa wò ó pé wọ́n lè open emk yẹn kámbèlè ti ẹni tí ẹ pé auxiliary nurse kó lọ máa touch irú àwọn kò máa touch àwọn èèyàn kan ẹ máa fẹ̀mí ara yín jó gífà. Eh? kẹ́ máa fẹ̀mí ara yín jó gífà ìgbà tí mi ò tí ì débi fine bọ́ gbogbo ìgbà tí mo ti gbọ́n sìn o ò lè fẹ́ fún mi lóògùn kan màá kọ́kọ́ lọ sórí BNF màá lọ sórí BNF màá lọ wo màá lọ wo interaction oògùn yẹn màá lọ wo side effect ẹ̀ màá lọ wo contraindication ẹ̀ màá lọ wo gbogbo ẹ̀ ní màá lọ wo kí n tó lo oògùn yẹn màá mọ side effect ẹ̀ màá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kí n tó lò ó ẹ kò gbé ara yín sílẹ̀ nílé wọn máa àwọn ọmọ àwọn tí ọmọ tí ò qualify wọn máa fara yín wọn máa fara yín ṣe test tẹ bá délé sí látàrí eléyìí gbogbo àwọn ṣọ́ọ̀bù kéréje kéréje àwọn ṣọ́ọ̀bù tó ń pera wọn ní agbẹ̀bí àwọn nọ́ọ̀sì yẹn ó yẹ kíjọba rí sí wọn kó palẹ̀ mọ́ gbogbo ẹ̀ kó close ẹ̀ dànù gbogbo àwọn tó lọ ń fi ọsàn òroǹbó kọ abẹ́rẹ́ tán bá ti kọ láàrin ìṣẹ́jú mẹ́wàá wọn á ti lọ sí ṣọ́ọ̀bù síwájú ilé wọn wá láwọn ń tóògùn àwọn ń tògùn àwọn ń tabẹ́rẹ́ gbogbo ẹ̀ ló yẹ kíjọba rí sí kọ́mákọ́ máa fẹ̀mí àwọn èèyàn jógífà gbogbo àwọn tó ń tògùn nínú street tí wọn ò qualify tí wọn mọ nǹkan tí wọn ń tà I was telling someone olóhùn lo sertraline olóhùn affect mo ní ṣé mo nígbà tí mo sọ side effect ẹ fún àwọn oògùn kan wà tó jẹ́ wípé tó bá ń lo gan ó láwọn ojú ó lójú fruit tó lè máa jẹ but kò sí ìtò kàn yín ẹ kàn máa kó gbogbo ẹ̀ can you imagine nǹkan kékeré wo nǹkan ńlá tó bàjẹ́ wo ògo ayérayé ògo ńlá tó bàjẹ́ mo believe àwọn ọlọ́pàá yẹn o wàláì hundred percent mo believe wọn pẹ̀lú analysis tó ṣe lé nìyẹn ẹni tí ò bá ló bá lóun ò believe wọn ó ṣẹ̀ṣẹ̀ ń wá wàhálà ni hundred percent mo believe pé kò sí àmúlùmálà nínú analysis yẹn honestly mo believe nínú nínú analysis táwọn ọlọ́pàá yẹn ṣe o hundred percent in fact tó bá wà educated tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe eh, ẹni tó o fúnyàn nurse òun kó o fẹ́ lọ fúnyàn ní penicillin o mọ̀ pé kíní kan pé èèyàn lè wà lẹ́ o ò béèrè allergy èèyàn nígbà tó pé ọ̀pọ̀lọpọ̀ yín gan lọ find out nǹkan tẹ́ lè jẹ́ tó máa affect ẹ̀ mọ allergy tẹ́ ní ẹ̀ mọ nǹkan tẹ́ wà allergy to mo bá fún yín anything irú èmi sì mo mọ̀ pé mo wà allergy to anything queen tó bá fún mi ní anything queen báyìí gbogbo ara mi máa orí ara mi máa tóbi ni irú èmi sì mo mọ̀ pé nísìn mo ti wà allergic to weave on nǹkan tí ò bá kí n ṣe natural hair tó bá kàn mí ní skin gbogbo ojú mi máa wú mo máa ní anaphylactics ni ẹlòmíì á jẹ nǹkan gbogbo ara ẹ̀ á wú ẹ mọ̀ nǹkan tẹ wà allergic to ẹ máa tẹ wà allergic sí wọn á máa fún yín everything ẹ máa gbà sára ẹ ṣàṣà lọ hospital téèyàn máa dé tó máa rí àwọn adrenaline tó máa rí àwọn nǹkan tó máa fi àwọn oògùn allergy ẹ kódà nǹkan tó nǹkan tí ò yẹ kó pààyàn á kọ̀ pààyàn tú ẹ out of ignorance nǹkan tí ò yẹ kó pààyàn ẹ ẹ máa máa complacency ẹ máa take ẹ máa wà nonchalant àwọn ẹ máa fi health yín ṣeré ṣó yẹ kẹ́ ẹ máa jẹ́ kí auxiliary nurse nọ́ọ̀sì àfọ̀sàn kábẹ́rẹ́ kó máa gún yín eh? nọ́ọ̀sì àfọ̀sàn kábẹ́rẹ́ ṣó yẹ kó máa gún yín àwọn nọ́ọ̀sì kan wà tó ti kó wá láti tó ti wá láti ibi akẹ́yìn kankan tí mo mọ̀ up till now wọn ò tí ì rí pin ìlú ìgbà torí exam tó máa ṣe tó tiẹ̀ jẹ́ pé àwọn qualified nurse ẹ bèrè àwọn tó máa ń wá síbi báyìí tó máa wá ń ṣiṣẹ́ nínà as nurse tó máa ń wá láti ìlú ibòmí nǹkan tó ju wọn máa ń rí àwa tó gọ́ta kàwé ta ṣe nursing ìlú ìyàmọ̀ nǹkan tó ju wá rí ká tó ṣe tán. dọ́là mo ṣì ṣe preceptorship mi mo ṣe parí preceptorship mi ni mo ṣì wà lórí rad rotational program mo máa bẹ̀rẹ̀ another new one ní November ẹ wo gbà tí mo ti ṣe tán wọn ò tí ju everybody lọ́rùn lẹ̀ wọ́n máa mọ́nítọ̀ ẹ̀ NMC wọ́n máa sanwó wọ́n máa mọ́nítọ̀ ẹ̀ ó níye hours tó ń láti máa ṣe. ẹ ẹ imagine nọ́ọ̀sì kábẹ́rẹ́ kábẹ́rẹ́ ordinary nurse kókò gba ògo àgbáyé lọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kọ́mọ yẹn kú sẹ́wọ̀n ni o ó yẹ kó kú sẹ́wọ̀n ni ọlọ́run. ó yẹ kó kú sẹ́wọ̀n ni o wàláì ah tó kọ gba nǹkan tó wà qualify fún ó kọ ó kọ ó kọ fi ó kọ ó kọ fi ìgbésí ayé èèyàn gambu bẹ́ẹ̀ yẹn ẹ́ eh? ó kọ fi ìgbésí ayé ọmọ ọlọ́mọ ogun àgbáyé gambu wa láì mo gbàgbọ́ o lórí analysis táwọn ọlọ́pàá ṣe yẹn ìṣúná kò wà impossible rárá ẹ wo gbogbo àwọn adúrú nǹkan tí wọ́n kà lẹ̀ tí wọ́n fún lára kan eh? lára kan ìlú yìí pẹ̀lú béèyàn ṣe qualify tó bá máa fúnyàn ní depo ó lá ó ní injection kan tó máa ń pè ní depo táwọn èèyàn máa ń gbà ó lè jẹ́ every two weeks ó lè jẹ́ every month fáwọn tó ní mental kinní tó bá máa fún àyà máa testify pé wà competent ọmọ pé wà qualify àyà máa já ni pé kó má ṣe mistake wàá wà extra careful tó bá máa ṣe measurement kinní tó fẹ́ fúnyàn àyà máa já ni torí tó bá ṣe pín drug error àbí anything wọ́n lè send ẹ padà lọ sí class tó bá ṣọ́ra tó bá jẹ́ pé kíníkan tó ti ń ṣe bí ẹ̀ẹ̀mejì mẹ́ta wọ́n lè gba pin lọ́wọ́ ẹ̀ àyà máa já ni pé kó má ṣe ah ìlú yìí ah ọlọ́run mo dúpẹ́ o mo láìkí nàìjíríà náà bọ̀ ìlú yìí ah god bless the king mo gbé fún wọn mo gbé fún wọn mo gbé fún wọn ìwọ náà ò ní ṣe as a carer ní home care home o ò ní lọ fún patient kankan lóògùn as a student tí mo lọ ṣiṣẹ́ ní ward tí wọ́n bá mo ní right wọ́n máa sọ fún ẹ tí nọ́ọ̀sì kan bá fẹ́ ràn ẹ níṣẹ́ ó ti ṣiṣẹ́ ó ti ṣe tán o ó ti fẹ́ ṣe tán ní school o bóyá management placement ló ń ṣe o tó bá gbóògùn fún ẹ pé kó lọ gbé patient wàá onírà wàá sọ fún pé ò lọ ni ò lọ ni tó bá ràn ẹ níṣẹ́ beyond your kínní ò á ní ò lọ kò dẹ̀ bí nọ́ọ̀sì yẹn re wọn ò bí manager yẹn re kó lọ fẹjọ́ ẹ̀sùn pé ògùn náà ò ní sọ ó ti dispense ògùn yẹn o pé nọ́ọ̀sì ti dispense ogun. ó wá ní kó bá ń gbé dání àwọn rìn lọ sọ́dọ̀ patient o ò tiẹ̀ ní gba medication key tó bá fi ṣọmọ pé kò sóògùn ilé tí wọ́n ń kó medication si. ìwọ as a student to ṣẹ̀ṣẹ̀ ṣe tán tó bá fún ẹ ní key another staff tó bá fún ẹ ní medication room tó mọ̀ pé ò wà qualify o ò ní gbà á fúnra rẹ̀ train ẹ débi ẹ̀ ní wàá sọ fún pé no kò tiẹ̀ ní fún ẹ o ò ní gba medication room key dání kámbèlè té pé wọ́n wá fọwọ́ mú oògùn ìwọ tó mọ̀ pé ò qualify o ò ní gba medication room key dání kò sí nurse kankan tó tiẹ̀ máa fún ẹ ní medication room key pé kò jọba mi mu dání o bóyá nọ́ọ̀sì tó yẹ kó fún ló lọ tọ̀ àwa ni bá mi mu dání o tí nọ́ọ̀sì yẹn bá ti dé kó bá mi mu fún wọ́gọ̀ ò ní gbà á tó mọ̀ pé ò qualify láti gbà ó ò ní gbà á kọ́kọ́rọ́ ni mo ń sọ o kọ́kọ́rọ́ inú ilé tó ń kó oògùn sí ò ní gbà á kábèlè tẹ wàá wá wọnú ilé tán kóògùn sí wọn wá fún ẹ lóògùn pé kó lọ fún patient wọn kò ní gbà ṣó mọ̀ pé nọ́ọ̀sì ti dispense oògùn yẹn ó wá kó fún ẹ pé gbà lọ bá mi fún patient lágbájá o mo busy o ìwọ náà mọ̀ pé ò ní gbà wàá sọ fún nọ́ọ̀sì yẹn pé no i can't wọn ò dẹ̀ bí da kó lọ rojọ́ yẹn fún head of management wọn kò ní òun kò ní lè sọ síta pé ẹni tí ò qualify tí ò yẹ kó mú oògùn dání òun fún lóògùn kó lọ pé kó bá mú dání kì í ṣe pé kó lọ fúnyàn o kó bá mú òògùn dání ẹni tí ò qualify láti mú òògùn dání ìwọ náà mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹ kò sí nurse tó máa ṣe nílùú yìí wọn ò ní ṣe ó ṣàdó ó ṣàdó àwọn ènìyàn mi ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀ tó bá ti fún yín lóògùn ẹ máa try láti wo side effect ẹ gbogbo yín ẹ lọ mọ nǹkan tẹ wà allergic to ẹ lọ try láti lọ study allergy yín torí according to the report mo mo eh, eh, Mohbad wa allergic to gbogbo nǹkan tí wọ́n fún ni o mo dẹ̀ suspect of mo suspect nínú gbogbo oògùn yẹn penicillin man buru. anything penicillin ó máa ń burú gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa wa wà ló máa ń allergic to penicillin ó máa ń gan mo suspect ẹ nínú gbogbo nǹkan tí wọ́n dárúkọ nínú gbogbo nǹkan tá dárúkọ mo suspect ẹ nǹkan dẹ̀ wà tẹ́ pé téèyàn bá wà lẹ́ téèyàn bá téèyàn bá react sí nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní tó bá yẹ pé ẹni tó wà tó qualify dáadáa ni tó mọ̀ ni ó ní nǹkan tí wọ́n ń lò tán lè fi rà padà ṣé kò ṣe adrenaline àbí epipen kíní kan adrenaline tó máa fi rà padà tó máa sáré tó máa sáré gun fún níbi ìtàn báyìí e, epipen àbí epipen náà ni tó máa ń lò fáwọn tó ní allergy gbà tí ò qualify eh? tó jẹ́ pé nọ́ọ̀sì nọ́ọ̀sì afọsàn kábẹ́rẹ́ ni ó kò waste ọmọ ọlọ́mọ dànù eh? kò waste ọmọ ọlọ́mọ dànù. Mm-hmm. o oh, no, ni EpiPen mo right EpiPen òun kò mo. Kini yẹn bí ẹ kíní báyìí ni wọ́n máa ń fi sí wọn níbi itan àwọn tó bá ní allergy tó máa ń sábà lò fún tó bá tó bá react sí nǹkan tí ojú wọn wú bóyá wọ́n ní anaphylaxis wọ́n máa sábà lò fún wọn ṣé ẹni tí ó jẹ́ pé nọ́ọ̀sì gúnbẹ́rẹ́ gúnbẹ́rẹ́ nọ́ọ̀sì afabẹ́rẹ́ gánsan ni ló fẹ́ mọ nǹkan tí wọ́n ń lò fún ló fẹ́ mọ injection tí wọ́n ń lò fún ẹni tó ní tó wà allergic to something yeah EpiPen thank you EpiPen Eh? Just that small thing. Ẹ ma fe fẹ̀mí ara yin jó gífà o, ẹ jọ̀ọ́. Ẹ ma máa fi ẹ̀mí ara yin jó gífà. Ẹ wò kíní yẹn ni. Ẹ pípẹ́ nìyẹn ni. Ẹ fi wọ̀nyí, mo rí ń bíbáyìí. Да. bó ṣe rí nì ẹ̀rí ó ní bí kinní yẹn ṣe rí nì tó máa ń lò ó depend o ó ní bíbá ah mo ń bọ̀ ẹ wò ṣẹ́rí kinní ọ̀nìyẹn but doctor ló máa ń ló máa ń prescribe ẹ o Then the first aid Then for anaphylaxis ṣe ti for anaphylaxis anaphylaxis is a type of shock tó jẹ́ wípé téèyàn bá jẹ oúnjẹ tó react sí ó máa ń jẹ́ the upper body èèyàn àbí kí ara èèyàn kó wú ó máa ń jẹ́ kára anaphylaxis ṣe ti rí ó máa ń jẹ́ kára èèyàn wú wá téèyàn bá a type of shock tẹ́ pé èèyàn máa ń ní true allergy téèyàn bá wà téèyàn bá ń react sí nǹkan bọ̀ irú eléyìí sì irú EpiPen ó máa ń sábà wà nínú eh, medical kini wa ní eh, ní hospital bíi bíi eh, first aid box wa kí náà tiẹ̀ máa ń kó mo ti gbàgbé tó máa ń wà nínú medication room ẹjọ ẹni tó bá rántí kó sọ fún mi tó máa ń wà bẹ ẹ bo ni nọ́ọ̀sì gúnbẹ̀rẹ̀ gúnbẹ̀rẹ̀ nọ́ọ̀sì eléso ti fẹ́ rí bí mo ṣe wà yìí nísìn kí n lọ sí Naija kí n réyàn kan tó ń tó ń ta sẹ̀gẹ̀rẹ̀ kí wá ní mo fẹ́ lọ máa fún ní eh, lorazepam injection pẹ̀lú bí mo ṣe qualify kí n dẹ̀ rí pé òkè o eléyìí bó ṣe ń ṣe bó ṣe ń ṣe gànràngànràn yóò nídìí lorazepam mi ò lè fún because mi ò kí ń ṣe doctor mi ní sọ pé bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ nǹkan tó need but ẹ̀rù yẹn àti má lose pin mi kò ní jẹ́ kí n sọ wípé mo fẹ́ lọ fún ní lorazepam àbí mo fẹ́ lọ fún ní injection kan because uh, ah, benzodiazepine yìí gan bó ṣe máa ń ṣiṣẹ́ fún àwọn tó ní mental problem tó ẹni tó bá wà on drug on heavy drug kò lè máa bọ̀ tó tiẹ̀ mu drug dáadáa kó wá ló fẹ́ fún ní benzo ó tiẹ̀ lè má ṣiṣẹ́ gan torí torí drug tó ti wà nínú system ẹ̀. Eh ẹ́ eh? kí ní gbẹ̀yàn kan torí pé mo ní pin ah mo mo dẹ̀ rí pé yes eléyìí ní di benzo àbí ah eléyìí ní di antipsychotic kí wá ní kó gbà kó lọ lò i will never do such mi ì rẹ́dì láti gamble pẹ̀lú pin mi láì jẹ́ pé doctor prescribe bí doctor bá tẹ prescribe gan kí n wà ní naija ṣé insurance ṣé kíní mi cover mi ni ṣé mo wà insured láti láti operate ní nàìjíríà ni mi ò mọ mo kàn ń sọ̀rọ̀ ni o. Eh? emergency trolley okay emergency uh, kit can imagine eh ah ó osado, ó sàdò ó sàdò ó sàdò kíjọba mójútó gbogbo àwọn nurse gbogbo àwọn gbogbo àwọn afọsàn kábẹ́rẹ́ àwọn auxiliary nurses yẹn kíjọba mójútó wọn gbogbo àwọn ṣọ́ọ̀bù kéréje kéréje tọkọ̀ máa ṣiṣẹ́ lọ hospital kẹ́ tó mọ̀ wọ́n ti lọ open shop àwọn náà láwọn ń ta oògùn wọ́n ń ta oògùn wọ́n ń gbẹ̀bí ọmọ kíjọba mójútó wọn gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká lo opportunity yẹn láti sensitize láti sanitize eh, environment wa ẹ má jẹ́ kó lọ ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹn láti má lò ó wàláì mo gba mo gba mo gbàgbọ́ nínú analysis àwọn àwọn ọlọ́pàá yẹn o because táwọn èèyàn bá ń ṣe nǹkan you need to learn how to read the body language kẹ́ read body language wọn kẹ́ fọkàn sí kẹ́ máa bá wọn lọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ máa mọ̀ tó bá jẹ́ wípé ó ní kan nínú for me mi mọ ẹlòmíì o kò ní màdàrú kan nínú nǹkan tán sọ lẹ́nu. pé mi ò mo mọ gbogbo àwọn situation yẹn o ṣé lóòótọ́ lòun àtìyàwó ẹ̀ já nǹkan kan mi mọ̀ ń pa yẹn bọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n sọ nípa nọ́ọ̀sì gúnbẹ̀gúnbẹ̀ yẹn ah ah yeah i know saving life should be priority but i won't say because i want to save life kí wá lọ fún yàn ní medication orally i won't do that àbí kí lọ inject èèyàn kí lọ fún yàn ní intramuscular eh, eh, eh, Kini i won't do that i can only mo lè ṣe bíyà therapeutic Eh. help bẹ́ẹ̀ pé ẹ mọ̀ mo máa andy olùtàn holistically mo máa ṣe therapeutic ẹ máa bá wọn sọ̀rọ̀ máa gbé dání máa pet ẹ but when it comes to giving medication orally tí kò ṣe pé bí wọ́n prescribe eh, wọ́n prescribe ẹ̀ fún àbó ti wà nínú dose box tó bá wà nínú dose box tí mo ensure pé òun ló ń lò mo lè bá pop out kí n fún kó lò tó bá jẹ́ pé bóyá diabetics ni tí mo mọ̀ pé ó nídìí sugar ó nídìí eh, eh, sugary drink mo lè ṣe yẹn but I will not just go torí pé I want to save life kí wá lọ fún èèyàn ní kíkọ̀ wo báyìí kí bó ṣe ń ṣe kí ah this is anxiety or oh this is um, uh, eh, oh, oh, oh, oh, oh, ó ní ó ní problem pẹ̀lú kíní ó ní danti psychotic ndẹ̀ wá gbé fún kíní mo fẹ́ lọ fún ní quitapin àbí mo fẹ́ lọ fún ní aripiprazole nítorí pé mo fi pé bóyá mo wà ní no i won't do that mi ò ní ṣèyẹn tó bá jẹ́ cpr yes i can do cpr To bá jẹ́ CPR I can do CPR before the arrival of paramedics I can do CPR To bá jẹ́ CPR yes I can do CPR I can put somebody in a, in a recovery position I can do all of those things ìyẹn òyìn kọ́ àyàpẹ̀ bí akọ́fin I can even do mouth to mouth resuscitation màá kọ̀ wá nǹkan tí màá fi cover ẹ̀ láti tó bá dẹ̀ kàráǹgídá tí mo rí pé ó fẹ́ kú mi mọ̀ lórí mi mi mọ̀ condition ẹ mi ò mọ̀ health condition ẹ má mọ̀ pé ẹ má mọ̀ pé ó yẹ kémi náà protect ara mi so tí n bá rí mask mo lè resuscitate mo lè mo lè blow air breath of life mo lè fi sínú pẹ̀lú pẹ̀lú mask onítọ̀hún bá wọ mask ọtí bá rí mask máa fi sí lẹ́nu mo lè ṣe máa ṣe chest compression but mi ò ní lòògùn pé kó gbòògùn mi ò nílò pé kó kó lòògùn I won't do that because I want to save life yes saving life is priority but ó only, nǹkan tí mo máa ṣe èmi tí mo wà qualified nìyẹn o tí mo dẹ̀ ní pin o èmi tí mo ní pin tí mi dẹ̀ tún ní pin ní naija o tí mo ní pin nínú ìlú yìí o ká tó wá sọ pé ẹni tó ẹrù o tí ẹ bà ẹ́ a mọ̀ pé kò sí ẹ̀mí kan tó ju ẹ̀mí kan lọ o ẹrù ò bá ẹ ò wà qualified ìwọ tó mú ó dẹ̀ mọ̀ ìwọ tó mú nọ́ọ̀sì wa tó mọ̀ pé kò wà qualified kó wá lọ treat irú Mohbad ẹrù ò bá ẹ ṣé nítorí pé ọmọ yẹn kéré ó kéré ṣùgbọ́n nǹkan tó ipò tọ́lọ̀ ń fi sí ipò èèyàn ńlá ni ẹrù ó ba ẹ́ ẹ́ o mú auxiliary nurse wá kó wá lọ treat irú ọmọ yẹn ìwọ auxiliary nurse yẹn náà ẹrù ó ba ẹ́ o lọ treat irú èèyàn bẹ́ẹ̀ yẹn without any qualification exactly as a nurse mi ò lè prescribe àfi tí bá lọ ṣe prescription course that I'm even planning, I'm warming up to go back and do. Mo warm up. I want to go back to do that thing now. Me lè prescribe. Mo call lè suggest on ban so ni. Mi ma kàn suggest because I'm one ní MDT. Me a wà ní um ward round. Àwọn àwọn doctors máa béèrè question the way, what do you think about this patient? She fi pé oògùn yìí ṣiṣẹ́ lára wọn so fi pé bóyá ó ń react báwo ló ṣe ń react sóògùn tó ń wa wa contribute níbẹ̀ yẹn nìyẹn tó bá wà ní MDT meeting àwọn tá a bá wà ní kíní yẹn wọ́n mọ nǹkan tí mò ń sọ wọ́n máa ń pè ní wọ́dàn wá contribute pé ok oògùn yìí ló ń lò ṣòfin pé tó bá increase ẹ̀ ṣòfin pé ó máa ṣe better ṣòfin pé oògùn yẹn kó ó ń kick in kí ló feel ok ṣó lè fún ní leave ṣòfin pé ó ti ready láti jáde wọ́n lè sọ gbogbo yẹn o le bá wọn o le bá wọn sọ gbogbo yẹn ìyẹn nínú professional meeting nìyẹn One á fún wọn náà ní chance because they know that you have interaction you have connection with this patient from day to day pé oh, o wà pẹ̀lú patient yẹn ju àwọn lọ you see them all the time you're with them you know how they present you know the presentation so wọ́n máa fún ẹ láyè láti sọ̀rọ̀ and most times nǹkan tó bá sọ gan ó count ó lè jẹ́ nǹkan tó bá sọ gan náà máa tẹ̀lé because they know that especially when you are the, the primary nurse to that patient so wọ́n máa fún ẹ respect yẹn pé kò take decision on on such patient but kò ṣe pé bóyá kí wá because one for mi ní opportunity to take decision yẹn kí I can take decision on my own or I can go and set up a eh, MDT meeting or a ward round meeting on my own because wọ́n ti fún mi ní chance láti sọ̀rọ̀ nípa patient kan nǹkan tí nuisance in ṣe nìyẹn náà ìwọ auxiliary nurse olóńgún irú ọmọ ológo ọmọ àgbáyé yẹn ní abẹ́rẹ́ kátẹ̀ ní pé kò ń ṣe òun everybody eh, eh, everybody no matter yeah? people should be very careful ẹ má jẹ́ kí ignorance kó pa wá o ẹ má jẹ́ kí ignorance pa wá o please ẹ wà careful you need to look after your health after yourself whatever you're putting in your mouth, please try to know the side effect of whatever uh, medication you want to take. Know the, the side effect, the interaction, the contraindication. And please, it's very important. Stop self-medicating. Think about ṣeyín. Èmi bá lo paracetamol ó lè dá fún mi. Ó lè because àwọn oògùn mi wà tó máa ń trigger àìsàn tí ò yẹ kó wà triggered lára tó kọ̀ trigger. You have to be very careful and look well after yourself. don't take don't take chances and don't take things for granted i beg you in the name of god because mistake kékeré téèyàn máa ṣe ó lè ó lè ẹ wo mistake kékeré e wo nǹkan tó kọ̀ sí gbogbo àgbáyé nǹkan kékeré yẹn ẹ wo nǹkan tó kọ̀ gbogbo àgbáyé for me hundred percent i believe in that analysis because i'm in that field and i know bó ṣe describe nǹkan tó bí Mohbad ṣe rí pé ara ẹ̀ wú ó ní goose people shock allergy ni wọ́n ti fún ní nǹkan tó wà allergic to kò dẹ̀ ní nǹkan tó lè tètè fi ra allergy yẹn padà tó bá jẹ́ tó wà professional ni. Can Nigeria not afford NHS for all Nigerians? I don't understand. Tó bá jẹ́ pé ẹni tó mọ nǹkan tó ń ṣe ni ìwọ tó ń gbé penicillin dání tó fẹ́ lọ fún yàn tó kó gbogbo adúrú kínní yẹn wà á ti mú oògùn tó máa fi téèyàn bá ní allergy tó bá wà allergy tó nǹkan tó fẹ́ ṣe wà á ti mú oògùn tó máa lò dání because kò mọ̀ that is why tó bá tó bá tẹ bá rí táwọn àwọn doctors wa bá ṣe oh, tó bá nínú prescription báyìí wọ́n máa máa béèrè pé are you allergic to anything wọ́n á dẹ̀ ti kọ́ tí bá open system tí mo fẹ́ ṣe medication màá ti rí nínú case note patient yẹn bóyá ó wà allergic to àwọn nǹkan tó wà allergic ó máa wà lọ́ndà ó máa wà lọ́ndà case note so irú nǹkan báyẹn ò tiẹ̀ ní jẹ́ kó kọ̀ lọ treat just any individual outside without knowing the medical history of that individual o kò gbé oògùn ìwọ quack nurse o kò lọ fúnyàn lóògùn o mọ nǹkan tó wà allergic to ó yẹ kó kú sẹ́wọ̀n ni wàláì o mọ nǹkan tó wà allergic to eh ọmọ tó tó wà important to the the, world, the whole world the whole world ló ń dàrú ẹ̀ báyìí o kò lọ ba àwọn èèyàn láyé jẹ́ tó bá wọnú ilé kan tó bá fẹ́ treat èèyàn kan even as a district nurse tó bá fẹ́ fúnyàn lẹ́nìtì wàá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló wà allergic to wàá wo case file ẹ̀ wàá wo note ẹ̀ wàá wo progress note ẹ̀ wàá wo nǹkan tó wà allergic to wàá wo nǹkan tó gbé dání because àyíbá mọ̀ eh? ó lè jẹ́ pé nítorí ẹ̀ ó lè jẹ́ pé ohun tó ṣe pé ní progress report ó lè jẹ́ pé nǹkan tí yàn wà allergic to allergy ẹ̀ tún lè ti increase wáyé pé bóyá ẹni tó wà allergic to nut tí ò mọ̀ tí ò dẹ̀ sí nínú fáìlì ẹ̀ tó rò bóyá bread ló ń wà allergic to ṣùgbọ́n kò jẹ nut tó jàjà wá lọ jẹ nut tójú ẹ̀ wú òun náà ṣe máa ń sọ wípé wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa update care plan the moment tó bá ti rí pé òun ti wà legit to not báyìí tó tún lọ fún wọn ní report yẹn báyìí wọ́n máa update care plan ẹ̀ wọ́n dẹ̀ máa wọ́n máa wọ́n máa update gbogbo case note ẹ̀ ni náà ṣe ń pè ní progressive report or progressive note ẹ̀kọ́ èèyàn wàá kọ̀ gbé nǹkan ah ó yẹ kí ìjọba fi ọmọ yìí dá kó fi dá òfin fún gbogbo ẹ̀yin nọ́ọ̀sì ẹ̀yin gbogbo gbogbo ẹ̀yin nọ́ọ̀sì elétílé ẹ̀yin nọ́ọ̀sì gúsọ̀gúsọ̀ ẹ̀yin nọ́ọ̀sì tẹ máa pẹ́ ẹ̀kọ́ máa lọ ṣiṣẹ́ ẹ máa lọ ṣiṣẹ́ afọlẹ̀ lọ hospital ẹ wá lọ sí ṣọ́ọ̀bù ẹ ń gbẹ̀bí ẹ ń lo oríṣiríṣi fúnyàn ó yẹ kó fẹlẹ́ ìjọ fífún yín. I'm telling you ó yẹ kó fi fífún yín that's why in hospital kí má dé kí má dé ward for ten days tí n bá dé ward máa lọ ka progress note ti patient tẹni ni màá ka care plan wọn màá ka risk assessment wọn màá wo àwọn risk wọn kí n lè mọ bí mo ṣe máa kéèyàn lè ẹ̀ka risk wọn kẹ́ lè mọ bẹ́ ṣe máa deal pẹ̀lú wọn ẹ̀ka risk wọn kẹ́ lè mọ àwọn nǹkan tó láti wà nítòsí wọn ẹ̀ka risk wọn kẹ́ lè mọ action tẹ́ máa take láti prevent láti minimize risk tẹ́ ẹ̀ bá lè remove risk wà láti minimize risk àwọn actions tẹ́ máa take ẹni láti wà used to the risk o ò mọ risk ẹni tó fẹ́ lọ ṣe nǹkan fún o ò mọ allergy ẹ̀ o ò ní o ò ní o ò ní ah o ò ní history ẹ̀ medical history ẹ̀ o kò wọlé o dẹ̀ lọ fún ah ó yẹ kíjọba jẹ́ kó ah ó yẹ kó fojú ẹ̀ jófin pain tó fún gbogbo àgbáyé yìí ó yẹ kó fún yẹn ní pain yẹn ẹ eh? o mọ history ẹ o kò wọlé o kò lọ ṣe because ẹ ti fi pé Nigeria is a lawless country àbí ẹ eh, wọ́n ti wá sọ fún yín pé ó ti ní law nísìn in fact kudos to those àwọn panel yẹn police yẹn mo gbóṣùbà fún yín kudos torí téèyàn bá ṣe eré èèyàn láti gbé fún wọn pẹ̀lú body language àti nǹkan tí wọ́n present àbí bó ṣe describe bí Mohbad ṣe rí pẹ̀lú anaphylaxis ló máa ń fẹ́ kára èèyàn sábà wú bẹ́ẹ̀ yẹn pẹ̀lú bó ṣe present ẹ̀ yẹn o ó ní láti jẹ́ pé allergy gbogbo nǹkan tọ́mọ yẹn lò ní. má ṣe o ní tó lọ mú wọn wá náà ó lọ mú quack nurse wá ṣó ti fẹ́ pa tẹ́lẹ̀ ni ó lọ mú quack nurse wá wá treat oògùn àgbáyé tí kì í ṣe pé bóyá owó tó máa fi lọ sọ hospital ni ò rí kẹtì ẹ lọ sọ hospital kan kẹtì ẹ lọ sọ fún dẹkọ àṣebí bíbà àṣebí ambulance máa wá ń gbéyàn lé tó dẹ̀ máa fúnyàn ní first aid ṣebí gbà mí èèyàn kì í lọ sí hospital tó máa fìyàn síbi kan táwọn kẹ́ra máa lọ máa treat èèyàn nílé nínú ilé ẹ̀ ṣebí máa ṣebí kẹ́ra máa lọ ń treat èèyàn nínú ilé àwa náà ṣáà lọ treat àwọn èèyàn nínú ilé rí nígbà yẹn mo ti ẹ̀ tí ń ṣe nurse bọ̀ máa lọ máa lọ change catheter wọn máa change pad wọn máa ṣe oríṣiríṣi nígbà yẹn ha carelessness complacency nonchalant attitude ignorant ojú dúdú oh má ṣe Marshall, má ṣe ẹ̀yin èèyàn ẹ jọ ẹ jẹ́ ká pàdé lọ́la lórí ṣó tí mo sọ fún yín ṣó yẹn máa gùn díẹ̀ torí àwọn voice note yẹn pọ̀ gan but mo fẹ́ kẹ́yìn èèyàn bá wa George ẹ jẹ́ ká pàdé lọ́la ẹ̀yin ìjọba ẹ jọ ẹ má ṣe rí gbogbo àwọn all me what i'm after nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ gbogbo àwọn nọ́ọ̀sì afọsànkábẹ́rẹ́ yìí wọ́n sì pọ̀ káàkiri gbogbo àwọn tó lọ ṣe afọlẹ̀ ní hospital tán dẹ̀ wá lọ dá tán lọ bẹ̀rẹ̀ sí ní dá ṣọ́ọ̀pù lẹ̀ wọ́n láwọn ṣe agbẹ̀bí wọ́n á kó nǹkan ṣe kíjọba díù pẹ̀lú wọn ẹ láti rí sí wọn it's time kẹ́ ẹ rí sí wọn gbogbo àwọn auxiliary nurse yẹn ẹ rí sí wọn èmi mọ bíi méjì kan tí mo lè sọ fún yín tí bá ti dẹ́kọ̀ọ́ ẹ bá mi lọ rí sí wọn tó pe àwọn auxiliary náà sí wọn lọ sí school ìmí inú ìmí inú wọn ò ní school set para wọn bá ti kọ́ ilé ilé face me àfẹ́ wọn máa gbé ṣọ́ọ̀bù síwájú ni wọn láwọn àwọn operate wọn máa gbẹ̀bí wọn máa fúnyàn lábẹ́rẹ́ wọn máa àwọn toxic things tó ń kó fáwọn èèyàn kó máa jẹ sínú system poverty náà ni and you discover at times owó tó máa ná fún àwọn nọ́ọ̀sì kéréje kéréje yẹn i'm telling you to máa ná fún wọn owó yẹn pọ̀ ju kó gbé rẹ lọ sí general hospital àbí kó gbé rẹ lọ sí proper hospital lọ ìjọba yín láti rí sí wọn o eléyìí láti jẹ́ kẹ́ rí sí wọn because me hundred percent mo gba nǹkan táwọn ọlọ́pàá mo gba report yẹn wọlé wàá mo gba report yẹn wọlé in fact gbogbo gbogbo nǹkan tí mo hold on tẹ́lẹ̀ mo filẹ̀ fọlọ́hún mo gba report yẹn wọlé ah mo gba report yẹn wọlé but ó kọ ó kọ ó sad ó sad ó sad ó sad ẹ jẹ́ ká pàdé lọ́la ẹ̀yin èèyàn shabarikolo dot com ẹ please gbogbo àwọn tó bá fẹ́ ra um, lube ẹ má gbàgbé láti kọ sí mi ire o ó dàárọ̀.